أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم Thank <laughs> you. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته ومن والاه من يوم الدين أما بعد حديثي كاكاين حديثي كاكاين أجلات يتنقل وعن أمر بن سعيد وعن قال كان النبي صلى الله عليه وسلم يخرج يوم الفجر والأضحى إلى المصلى وأول شيء يبدأ به الصلاة ثم ينصرف فيكون مقابل الناس والناس على كتبهم فيعظهم ويأمرهم متفق عليه في sọ̀rọ̀ nípa mọ̀sẹ́lẹ̀ tó wà nínú hadithi yìí so mo tó kún bẹ́ẹ̀ ni pé báyìí pé mo ta sọ ní ìdánilẹ́kọ̀ọ́ tó ṣíwájú pé àdéhùn yìí ó dára wípé anábì sọlọ sọlá wọn kàn bí wọn ṣe khutba lẹ́yìn ìgbà tí wọn kí ní ẹdì kan kiri pé wọn ní mímbà kan torí pé àdéhùn yìí wọn sọ̀rọ̀ nípa mímbà rárá pé anábì sọlọ sọlá tí wọn kún mímbà wọn bá yàn sọ lẹ́yìn lẹ́yìn ẹdì so wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní ìgbẹ́ pé kìí ṣe ẹnu má jẹ́ mu kótó ibùn kéèyàn ní kí wọ́n kéèyàn ní níbà àbí kí náà tó ṣe kótó kó wà lórí níbà nígbà tí wà níbi mùsọ́lá tó di kí wọn náà tó ti kọjú sí wọn yóò kí rà lè wọ́n tó kò sọ ẹni tí kí wọn máa tàkà lára kéèyàn máa dàmú láti dé níbà àbí láti ṣe níbà fún yà tó kí wọn bá dẹ̀ ṣe báyà láìpẹ́ ṣùgbọ́n kí tó báyà àbí ọjọ́ ìdàgbà àbájá ní ọmọ jẹ́ mi. Àwọn àtọ́fíà sí kútùbà lórí anábì sọ̀rọ̀ sílẹ̀ wọ́n ní mẹ́mbà tí wọ́n ṣe fún kópa jùmọ̀ sallallahu alaihi wasallam yàtọ̀ sí ti ẹ̀ẹ́dẹ̀ yàtọ̀ sí ti ọ̀rìn ìdí méjèèjì àti mọ̀kí anábì sallallahu alaihi wasallam ń kí náà ìdí ju ẹ̀kan lọ́mọ ìdínà tó ìdí mẹ́sàn-án anábì kí sallallahu alaihi wasallam bí ẹ̀kan sọ ìdí tó yẹ pé àtọ́dọ́kè yìí ni ọlọ́run ti ṣe nílànà fún anábì sọ́lọ́sọ́ àwọn ọjọ́ rẹ̀ sọ́lọ́ lọ́wọ́ àbúsọ̀lọ́ ǹdán àmì àkọ́kọ́ tọ́kọ́ gbẹ̀múdà tọ́kọ́ ṣe tọ́kọ́ ṣe kọ́gbà aid lórí mímbà wọn ni àwọn náà ni àkọlẹ́bàtọ̀ rọ̀ ṣe jà sálẹ̀ Uthman bin Affan báwọn kárí sọ ẹbí Uthman bin Asakir àwọn ẹni tí ó ṣe kọ́gbà fún wọn tó ṣe mímbà كثير بن سلت كثير بن السلتي السلتي so كثير بن سلت ولم ما نقدر يفهم من الطين أتى بيرة بي أبعث جامع هنا نقدر تنسفون سيدنا عثمان رضي الله عنه so ṣùgbọ́n àwọn nínú àdéhùn àwọn ìtàkùn ìwáyà wà mọ́ ọ́dọ́là ìwáyà yẹn pé ó wà mọ́ ọ́dọ́là ìyẹn ni pé قدح في هذا الأثر يعني في بإلة الإدارة يقول لما تنجع إدارة ونكي أنه رجال السند كان الجابة كان مدع الجابة على التوالي كان الجابة كجرامة كان مؤدن من حديث سو أتى لبا أجد كل هذا الشيء نقول لك إيه أنا بنو أنا لا أنا سب أنا لك أنا بنو سب كل هذا الشيء أنا سيدنا أسمع الجرام لن يلتقي هذا المنبر سوى مرة واحدة ìgbà tí wọ́n gun mẹ́bà tó ń ṣe kópa ẹ̀kọ́ jẹ́ ẹ̀ka lọ. tó lẹ́yìn ìgbà ni marwan ọjọ́ rahmanullah marwan marwan ibn al-hakam nínú àwọn ọmọ aráàlú bani umayya ni àwọn ṣokótó lórí mímbà wọ́n ṣokótó láti lẹ́yìn lórí mímbà. ìyẹn sì ni ìyẹn wà ní sọ́nà bukhari. láti rí pé Abu Sa'id pé ohun tí ó ṣe kọ́kọ́ ṣe kópa lórí nígbà tó náà ní Marwan bin al-Hakam rahimahullah so ní ọ̀rọ̀ mẹ́ta ti jẹ́ nípa tí ọjọ́ náà máa ṣẹ́ẹ̀dù àdéhùn yìí ni ọlọ́ọ̀bọ̀nà tó ní náà. كان النبي صلى الله عليه وسلم يخرج يوم الفتن والأضحى إلى المصلى وأول شيء يبدأ به الصلاة ثم ينصرف فيقوم مقابل الناس والناس على سجوده فيعيدهم ويأمرهم متفق عليه فيقوم مقابل الناس مقابل مقابل ظرف هذيك لو كان نعتمة نعتمة اسمها ظرف محذوف يعني كان نعتمة لظرف مكان محذوف تقديره فيكون فيقوم مكانا مقابل الناس فيقوم مكانا مقابل الناس أنا سأعود إليك <coughs> أعود إليك مقابل الناس ما في خليفة يعني أي يوم في سامي عليه يعني؟ ظرف نعت ظرف ما قالين تقديرنا من سياسة أو ما أو ما يماثل وهو يشابهه ويكون مقابلا نفسه نعم هذا سؤالنا إليه فيعيبهم ويأمرهم إلينا بيان إلينا أن يطيع باون خطة ثانية بما شيء سجه صلى الله عليه وسلم ọjọ́ eid ìyẹn ni pé fẹ̀yàyẹ́sì àwọn wọ́n ṣe wà sí fún wọn àti sọ̀tún náà ti ń jẹ́ wàhálù tí wọ́n dúró so wọ́n ṣe wà sí fún wọn wọ́n ṣe rántí ọ̀rá fẹ̀yàyẹ́sì àwọn ọ̀yà àbọ̀lọ̀ wọ́n sì ṣe wọ́n sì pa wọn láṣẹ pẹ̀lú tọ́lá bá ní kí wọ́n ṣe so ẹ̀ṣẹ̀ tó ọlọ́pàá tó lọ́wọ́ bá pé ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí nítorí káná wọn káná ṣe wọn káná ṣe so now. والناس على رؤوسهم فيعيدهم ويأخذهم متفق عن صحيحين نعم. وعن أبي سعيد عن أبيه عن جده رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم التكبير في الكبر سبع في الاولى وخمس في الاخره والقراءه بعدهما في كيهما اخرجه ابو داود ونقل الترمذي عن البخاري فتصحيحه نعم آه، حديثي tí ọ̀nà àmì àdéhùn ọdún ẹ̀ náà ní nípa adad takbirat iye takbirat tí ẹ̀yẹ ká ṣe ní ti ẹ̀ẹ́dùnú ààrẹ ni o àbí ìta àwọn tí ní adad kí ni ò ká takbirat tí ẹ̀yẹ ká ṣe mọ̀ọ́dún hadithi yìí ni tọ́pìkì أنا ابو ابراهيم كنيا أخاي انا ابو ابراهيم عمرو بن شعيب عمرو بن شعيب بن محمد بن عبد الله بن عمرو بن العاص وما تقول عن عمرو يعني عن ابيه عن جده كان بلغنا هو هو عمرو بن محمد بن شعيب لا عمرو بن شعيب بن محمد بن عبد الله بن عمرو بن العاص بابا بابا جان جان فلا لا جان دي عمرو بن العاص صحابي نيوان أما هو جان جا جان فون جان فلا جان فلا جان فلا جان فون عمرو sahabi la ana abdullahi bin amr ina tabda hadisi a kwakwalata da nabi muhammad sallallahu alaihi wasallam so wọ́n sọ kan grandfather wọn gbàgbà tó jẹ́ pé ìyẹn ni pé aljadul adina aljadul adina tí àwọn ní àwọn onímọ̀ máa ń pè ní aljadul akad inú ẹni máa sọ̀rọ̀ ẹ̀ aljadul akad ni pé aljadul adina so grandfather tí ó súnmọ́ ìyẹn ni pé lẹ́yìn bàbá yẹn tó jẹ́ pé kìnnìkan. شورا اواني محمد بابا كان شعيب اقول ان عمرو ان ابي ان عمرو بن ان عمرو بن شعيب ان ابيه ان جد ان جده ما اواني ما في اقن اوبن با سي شعيب هل سمع عن عن ابيه او هل سمع عن جدي او لم يسمع عن جدي خلاف دلاله من يوم حديث so àwọn ọ̀pọ̀lọpọ̀ lọ sí kókò sí mẹ́sàn-án náà látọ̀dọ̀ jáde rẹ̀ sọ̀rọ̀ àwọn míì ṣẹṣẹ láti kó ní sàmáà látọ̀dọ̀ jáde rẹ̀ ìyẹn ni pé jáde sí jẹ́ Abdullah wọn ní Shu'aib ó gbọ́ àdéhùn jáde látọ̀dọ̀ Abdullah. بين أن ثلاثة ده ابن عمر عت ابن عباس رضي الله عنه جميع جاء بي الإمام الذهبي في صحيح أن آه، أمي حديث أنا آه، ده حديثي هو أيوة. في حديثي أبي أنسى قال يا أخي الإمام الترمذي رحمه الله وفي حديثي وأنا درست دفعه wípé afá àwọn tí ń jẹ́ alimam bukhari rahmanullah wọ́n ní hadith yìí wípé ìrònú lálàáfíà níbi tápìkì yìí wọ́n náà oríṣiríṣi hadith yìí gbà wá ورتد ابن عمر ورتد ابن عباس رتد ابو هريره روايات ريش رتد عن الصحابه رتد ام المؤمنين عائشه رضي الله عنها بي بي بي منا أطا أمني من يستطيع من دلع في عمين يا من دلع في عمين كنت في تدع في العلاقة àmì kò gbọ̀nà tó gbà wá ọdẹ náà ọ̀rọ̀ wá híà ọdẹ àmì sọ pé ọgbọ̀nà tó gbà wá yẹn pé ọjọ́ kí ọkùnrin àwọn nípa ọjọ́ kí àjọ àtìsí yìí dá láti lè ṣẹ̀rí nípa pé òkà tí wọ́n sọ òkà tàkìlátà láti ṣe tí wọ́n sọ níbi hadith yìí iná ìlọ́tọ́ ká máa ṣe làbára kí ẹ ibẹ̀. àmì sọ pé rárá hadith yìí ọgbọ̀nà tó gbà wá kò lálàáfíà ṣùgbọ́n صار صار العمل بعد ذلك àwọn kan padà wọn bí pé wọn lo hadithi ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ padà wọn lo hadithi látàrí pé iná ni ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà tẹ̀sí nígbà náà sọ̀hábà tí wọ́n rí mi ò gẹ́gẹ́ bí masud ọjọ́ rán mi gẹ́gẹ́ bí alẹ́ ọjọ́ rán mi fáwọn mìíràn so ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn wọn fi pé oyè òkà tí wọ́n sọ pé àmọ̀ ṣe níbi tàkìrát níbi rákà kọ́kọ́ níbi sọ̀láṣì ìbéèrè àti ìlọ́kà kejì iná ni wọ́n ń lò iná ni wọ́n ń ṣe látàbí wọn ní bó ti yẹ pé bí tọ́ba jẹ́ pé hadith ti kò ṣe sọ́dọ̀ náà tó dọ̀ àwọn tó sí hadith rí àbí kò kún so kò sí tó kùn bọ́ká sí àdìpọ̀ pọ̀lọpọ̀ àwọn ń ṣe àti pọ̀lọpọ̀ àwọn ń ṣe ni pé ń àkọ́kọ́ wọ́n sì níbi rákà kejì wọ́n sì tẹ̀kúrọ́tù mẹ́fà wọ́n tẹ̀kúrọ́tù wọ́n tẹ̀kúrọ́tù kìyàm ìlà rákà ti sáàmìà so ìyẹn ló jẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ náà lọ síbẹ̀ lẹ́yìn àwọn sàhábà dọ́là aláìhìn àjọyìn nínú àwọn nínú màdáàbì mẹ́rẹ̀ẹ̀rin ẹni tó bá ti lọ pé hadith yìí àbí àwọn hadith yìí ó lára àti àtọ́bà pẹ̀lú ìwé àti àmì ìbọn ṣẹ̀yìn tó máa ń pè tí wọ́n sọ pé tí wọ́n ṣe ìfúrátù sàmà ìpè ṣùáyè bùnà ṣùáyè ọdọ hadith yìí àdínà ọdọ hadith yìí látọ̀dọ̀ grandfather tí ń jẹ́ abdullahi bùn abdullahi bùn amr bùn as so kò sí ṣíkà lọ́dọ̀ tí so n túmọ̀ sí pé hadith yìí náà jẹ́ náà jẹ́ jẹ̀lẹ́lu ìdájọ́ yìí náà jẹ́rìí ìdájọ́ yìí nínú àwọn ọmọdé mẹ́tẹ̀ẹ̀ta. ربيعة ومدام مرام ومدى الإمام مالك رحمه الله الإمام الشافعي الإمام أحمد رحمه الله أنا في البيت عدد هنا نعم نشيد بالتطوية لقاكو التطوية لقاكو في البيت مجين التطوية لك نعم في البيت سبع في الأولى وخمس في الآخرة وفي الآخرة خمس وفي الآخرة خمس وفي الآخرة خمس so pé méje ní takọ́kọ́ márùn-ún takọ́kọ́ tẹ̀kejì bàtà ni pé tó wà máa ń ṣe rọ́dà máa ń ṣàfihì ọ̀rọ̀ àti ṣèkínádà máa ń ṣàfihì ni pé méje méje níbi takọ́kọ́ so ẹni tẹ́ bẹ̀rẹ̀ takọ́kọ́ ihram náà ní ká takọ́kọ́ ihram kún ẹni tó dọ̀rọ̀ máa ń ṣàfihì rahmalah takọ́kọ́ ihram takọ́kọ́ àtàwọn ẹni tẹ́ bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n yẹn náà. Allahu akbar so ọ̀dọ̀ imam shafi alimam shafi ayi rahmanulah ẹ̀yẹ́ ti wá sí méjì torí àwọn ọ̀ka tẹ̀kúlẹ́tẹ̀ ìbámu kù ìdánlọ́dọ̀ alimam mani kẹsàrọ̀ alimam ahmed rahmanulah àwọn ọ̀ka kù ó tẹ̀kúlẹ́rù méje tọmọkẹ́ni tọmọ tẹ̀kúlẹ́tẹ̀ ìbámu so tọmọ tẹ̀kúlẹ́tẹ̀ ìbámu tẹ̀kúlẹ́rù mẹ́fà tá èyí tá a fi dìde lọ papọ̀ mọ́ tá a bá ka èyí tá a fi dìde lọ síbi kejì papọ̀ mọ́ ibi mélòó márùn gẹ́gẹ́ dáhùn ṣe rí tó sì bá ní pé sábà kìlá fún tó ti fàyà pánú wọn ni pé سبع في الأولى وخمس في الآخرة بي وفي الآخرة خمس هذا الحديث يقول أدب تقوى في يوم العيد والأضحى so يقول ميجين بتقوى ميجين يحتمل أو احتمال أو كي tí wọ́n ọ̀rọ̀ nǹkan pé tí wọ́n gbàlẹ́ wẹ̀ ni pé méje papọ̀ mọ́tàkùn dọ́pẹ̀ rọ̀m iná ni ó sì rọrùn pé tí wọ́n gbàlẹ́ wẹ̀ ni pé méje láì sí takùn dọ́pẹ̀ rọ̀m mọ́ ṣe àǹkí méje lọ́pọ̀ sí ìdùkú ọ̀rọ̀ àbí ọkàn ọkàn wa ni hadith méje so that tó tẹ̀wọ̀n lọ́dọ̀ ọmọ ṣáfi ni pé méje yẹn ni pé tá a bá ka takùn dọ́pẹ̀ rọ̀m mọ́ wọn ò sì dákọ̀ pé àwọn takùn dọ́pẹ̀ rọ̀m mọ́ gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ jáde gbọ́yìn bíi jàkejì náà sọ̀tún àti níbi tí jàkejì náà márùn náà ni ẹni pé láì ṣe takọ̀ láti kíá mi so bàtọ́dọ̀ àwọn alimami malik alimami malik àti alimami sheikh ahmed rahmatullahi jami àwọn ní méje àwọn takura takura tehram torí pé kò sẹ̀rẹ̀ níbi ká máa retí pé kí wọ́n dá pàtàkì takura tehram ẹ̀sán pé takura tehram náà láti bẹ̀rẹ̀ rẹ̀ so wọ́n àtìlámánú rẹ ká máa dákọ̀ ẹnu hadithi torí pé nǹkan àti màá ni rẹ ká máa ráyàn létí nǹkan àti màá nǹkan àbá ti màá nígbà mi rẹ dákọ̀ ẹ sọ́ra nǹkan tó kọ́ fi di ti sọ́ra mi sọ́ra mi alóma gbàdá ha nígbà tó kọ́ ti di nǹkan àti màá pé tí òun níbi kankan máa wẹ́rì fún mi gẹ́gẹ́ bí kò sí lóun tẹ́yìn òkè jẹ́ pé ìrún ìrún ọjọ́ ọ̀ràn àwọn naanị pé tọ náà náà ọjọ́ méjì lọ́dọ̀ so bẹ́ẹ̀ náà mọdà dọdọ àwọn sọhábà ní lórí sọhábà lórí àtàwọn O òun náà saba fukahọ sábà sọ àtùkọhọ sábà tàbí lápá fún fún wa dáadáa so na àwọn àjọ àwọn afa ńláńlá nínú Medina na tẹ́ pé àwọn àjọ awa àwọn àbọ̀sẹ́kọ̀ọ́ ọmọkéwò àwọn sàhábà tí wọ́n ń na so ń bẹ ẹlẹ́ẹ̀kejì márùn márùn ẹ̀rí pé ń bẹ ẹlẹ́ẹ̀kejì náà wọn sọ pé àṣì ẹtàbà ṣe kìnnìmọ tá a ṣe tàkìlá tá a fi ń dìde lọ síbi ẹlẹ́ẹ̀kejì máa ní o tábà ṣe wọn ju mẹ́fà irú dájú tẹ́ ń bí eléyìí ibi tẹ́lẹ̀ yẹn náà nínú tó jẹ́ àkọ́kọ́ náà ṣe pé àwọn àṣẹ máa sọ àṣẹ máa lójú kí wọ́n kárí nù àdéhùn pé márùn-ún márùn-ún ni ọ̀dún náà mẹ́fà ni o pẹ̀lú tàkìlá tó kéyàm àtàtì màgbé àtàtì tàkìlá tó kéyàm tábà ṣe kí ni tábà dìde sókè ẹ̀hẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bàtà takilátò kìyàmù àná takilátò ìhram pẹ̀lú takilátò yòókù náà àti nàfà tá a wà ọ̀run pẹ̀lú takilátò kìyàmù àti takilátò ìhram náà láti bẹ̀rẹ̀ nu gẹ́gẹ́ bẹ́ẹ̀ bàtà takilátò méjì wọn adẹ́gbẹ́ kún nu pàmò nu tàbá ṣe papọ̀ mọ́ nu gẹ́gẹ́ bẹ́ẹ̀ jẹ́ pé márùn-ún àti nàpé márùn-ún yìí tàbá ṣe márùn-ún tán dákọ̀ fún wa níbi ẹlẹ́ẹ̀kejì láì láti lè jòkó lọ sí orí ìdó ti so takuratu ntikal nafin takuratu ntikal sábà kò lè síbi àárọ̀ kọpọsí kọwà níbi takuratu mara pé níbi látàkejì mẹ́ta bidon takura ti kìyà ẹnu pé èyàn ti takura tù yẹn níbi ìtàlá kọ̀kọ́ lọ́kà kọ̀kọ́ lọ́dọ̀ náà àbí hanifa èyàn ó ṣe èyàn ó ṣe lẹ́yìn kẹ̀rá èyàn ó ṣe takura ti kìyà èyàn ó ṣe ní ìgbà tí èyàn ó ṣe takura ti kìyà takura ti yẹn lẹ́yìn kẹ̀rá lẹ́yìn kẹ̀rá wọ́n ní pé wọ́n ti tàkìrì tán lẹ́yìn mẹ́rin mẹ́tẹ̀ẹ̀ta tí àwọn abu hadiza sọ̀rọ̀ ẹ̀hìn ọ̀rọ̀ bàmọ́ tàbí tó kẹ̀yà ọdẹ mẹ́rin mẹ́rin so bàtí wọn bá ṣe tán ni yóò ṣe kí ni yóò ṣe tàkìrì àti yẹn àwọn yóò ṣe tàkìrì àti yẹn kí wọn tó kéwu kí wọn tó kí wọn tó bẹ̀rẹ̀ kéwu kí wọn tó bẹ̀rẹ̀ sọ́wọ́tò fatiha ni àti sọ́wọ́tò kí wọn bá kéré yẹn so dáńbi ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tí wọn bá kéwu tán èèyàn ṣe tàkìrì èèyàn ṣe fásitì àtàwọn ṣẹ́ṣọ́ àti òkè èèyàn ṣe tàkìrì àti mẹ́ta lọ́dọ̀ ìmọ̀ àbí hanifa mẹ́ta láyé sí takọ́tà kìyàmù ìbẹ̀rẹ̀ kejì ìbẹ̀rẹ̀ tí wọn bá kéwù tán tí wọn bá kéwù tó kéwù tán sọ́ọ̀tù pàtàkì sọ́ọ̀ oúnjẹ alákọ̀ọ́kọ́ mẹ́ta láyé sí takọ́tà kìyàmù ìbẹ̀rẹ̀ lẹ́yìn èyí ó kọ́kọ́ ṣe é ná kótó kótó wa ọ̀dọ̀ àwọn láti sọ̀hábà àti láti èyí tó wá dáa jù tó tó tẹ̀wọ̀n jù òun náà ni tí ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ náà ti lẹ́nu sàhábà àti tàbíyìn àti tí alimam malik sọ̀tì alimam ahmed alimam ahmed ahmed ọ̀bàjẹ́ni wípé méje pàmò tàkùrọ̀tì ihram ń bẹ lákọ̀ọ́kọ́ márùn-ún láì sí èyí tá a fi ń dìde lọ síbi tàkùrọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ àyẹ̀wò kálẹ̀kẹ̀jì tó ti ọ̀nà ìfọ̀tẹ̀wọ̀n jọ láǹbà

ذات فاتحة جلك دي سورة الغاشية ذات ذات فاتحة عندي حديث من من سمع مسلم اوكي آه، قاف قاف القرآن القرآن المجيد سورة سورة <coughs> قاف القرآن المجيد من سورة بركة كوكو من ذات ذات فاتحة أنا كذي ذات فاتحة اوكي اقتربت اقتربت الساعة وانشق القمر سو حديث لو قد عنده àwọn kàtí àǹkì nù ọjọ́ pé nù súnà nígbà tí àdìsí kan sọ nítorí àdìsí kan sọ fún wa pé nù súnà ni pé èyí ó ké àwọn kàtí àwọn ké sọ́ọ̀tì pàtì àdàtì sọ́ọ̀tì àbálẹ̀ ké ni o èyí ó ké ní nígbà tí a bá ti tàkùrọ̀ láti yìí tán tó sì pé síwájú ẹ̀ náà. ó dàtí àlùmọ́ àbúhà nígbà táwọn sọ wọ́n ní mẹ́ àdìsí wọn fi sẹ̀rí كان ابن مسعود درس ده حديث ولا نعم والقراءة بعده لكن كلهما نعم أخرجه أبو داود ونقل الترمذي عن البخاري تصحيحه أنا كنت إمام كلمة جل رحمه الله تبقى حديثي كيف كي رواية أما بن شيء بن أصلا بكرامة كان رواية أنا دافع كان رواية أنا دافع نعم so uh, tí wọ́n sọ pé náà sọ náà pé lọ́dọ̀ fáwọn ọ̀fẹ́ àpè máa bukari sí ọkùn bẹ̀rẹ̀ náà mi fò kò ní dàpé máa mi tó mi ní rahman alákùn tó lọ jù wọn. وخمس في الآخرة والقراءة بعدهما في الكيهما أخرجه أبو داود ونقل الترمذي عن البخاري تصحيحه نعم وعن أبي وائل الليثي رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يقرأ في الأضحى ويحب بقاء واقتربت الساعة أخرجه حديثي Sana tahajud anda di Muhammad sallallahu alaihi wasallam di sana di Mangka sallallahu alaihi wasallam di wákà alákọ̀ọ́kọ́ gbàtí wọn kí sọ́ọ́ pé bẹ́ẹ̀ fún àwọn èèyàn wákà alákejì náà lẹ́yìn sọ́ọ̀tì fatiha a ti mọ̀ wípé alukẹ́rà níta náà dábàá ká sọ̀rọ̀ sọ̀rọ̀ máa ń kà lẹ́yìn bàtà máa sàkúrà tó yẹn tán sàkúrà tó ń bi tí wọ́n kà kọ́kọ́ wò sàkúrà tó ń bi tí wọ́n kà kejì náà ni màtí yẹn ti táyà máa ń sara ilé yẹn fún wa tán wọ́n ti wá sara yìí pé níta máa ń kà sọ̀rọ̀ sọ̀rọ̀ àti wọn tó tẹ̀lé tó ti ìgbà tí wọ́n ti máa ń ṣe kúrò àwọn bẹ́ẹ̀ tàbá ti sáré tàkìdọ́tì yẹn tán níbi lọ́kà kọ́kọ́ àti lọ́kà kejì láti òkè dábàkì kí ni tánàbí wọn á ń ké gbàgbà ní tánàbí wọn ké gbàgbà ní wọn sọ yìí bí ìṣàdé tàbí wọn kọ́ni yìí so àbúwákì orúkọ wọn òun ni alḥaris bin auf alḥaris bin auf alayfi wàkìlá alḥaris bin malik wàkìlá auf auf bin khalid so. kunya wannan na duwaƙi kunya wannan na duwaƙi ina ta kwaddarta ma ina ta kwaddarta nan ma so that àwọn kan sọ pé ina ta kwaddarta mu ní ọjọ́ tí a nábi dáná kà padà ọjọ́ kẹ yọ ọmọ ìfàtì tí ń jẹ́ ọdún kẹjọ ní ọjọ́ tí a nábi ṣẹṣẹ ni kí ó tẹ̀wọ̀n jùlọ dáwọn lé máa ṣíyàrá àkọ́kọ́ yẹn ló tẹ̀wọ̀n jùlọ dáwọn lé máa ṣíyàrá ọdún kè wọn náà tán kọjá sam ní bàtàjọ gbọdọ so that sahabi wọn kú ní lẹ́yìn ìgbà tán ṣe lẹ́yìn ìgbà tán ṣe hijira ní kan sixty eight lẹ́yìn ìgbà tán ṣe hijira and kánú kan bí sixty five years lẹ́yìn ìgbà tán ṣe hijira amen so kánú ọdún tí wọ́n lò láyé jẹ́ رضي الله عنهم وعن سائر الصحابة وأرضهم أجمعين نعم أنا سؤال ده حديث اللي سمعت أنا سأل يقول إن النبي محمد صلى الله عليه وسلم فتنة تيون سمعني سمع كيف دركا كوكا بصلاة الجيم في بركا أكيد كان النبي صلى الله عليه وسلم يقرأ في الأضحى والفطر بالقاح وبطردة الساعة أخرجه المسلم في الأضحى nígbà tí wọ́n bá ń dìgbà tí wọ́n bá ń pè wọn éèdè ní ọdún níta máa ń pẹ́ náà níta náà bí máa ń pè káà tí wọ́n máa ń pè wọ́n máa ń sábà pè so yẹn ni pé inú kí wọ́n ké èyí tàbí ìgbàsíwájú àtúnṣe láìpẹ́ yìí nígbà tí wọ́n bá pè fatiha tán wọ́n ké sọ́rọ́ tó kọ́ ọ̀ níbi wákàlà kọ̀kọ́ wákàlà kejì wọ́n ké ẹ̀kọ́ sára wá ti sáà ẹni pé sọ́rọ́ tó kọ́ náà sọ wọ́n ké sódà lẹ́yìn ìgbà tí wọ́n bá ké sọ́rọ́ tó fatiha tán yìí tọ́lá ti mọ̀ pé sọ́ọ̀tù pàṣẹ ńlá ti ń bẹ̀rẹ̀ rẹ̀ èyíkéyìí ohun tábà kí ní àwọn ọ̀ràn yẹn àwọn ọ̀ràn yẹn àti náfìlà kọ́dà yìí kìí ṣe ó jẹ́ pé sọ́ọ̀tù jẹ̀nà sọ́ọ̀tù jẹ̀nà sọ́ọ̀tù jẹ̀nà ọ̀gàgà yẹn pé fàtà àgàdà ti ń bẹ̀rẹ̀ gẹ́gẹ́ sọ̀rọ̀ nínú súnà bí tí sọ̀hábí abdullahi bin abbas bin rọ́jọ́ lọ́wọ́ àti àgbà yẹn nítorí lẹ́yìn fàtà nìkan tá a tí a eh, hajj anabi muhammad sallallahu alaihi na sallam ìlànà anabi àti sunna anabi sallallahu alaihi wa a máa ń kírun ah, ìran ìdí èyàn ti fáyà ní àdéhùn àdá kí o nítorí kí n àti ìlànà kan yìí àwọn sọ̀rọ̀ yìí níbi ọ̀rọ̀ àkọ́kọ́ iná kí n àti àsúrátù làálà níbi ṣe ń túmọ̀ sí pé eléyìí jẹ́ sunna ní muhammad sallam kọ́dà kìí ṣe nádìgbò kìí ṣe mustahab sunna ní ìtàmì pẹ̀lú sunna ní pé ntànàbí ń ṣe ní ṣe pé adúnìmá ẹnu kankan yìí tán àbí kankan lè yìí ṣùgbọ́n kìí ṣe dandan o kìí ṣe dandan so èèyàn lè kiri tó bá wù yàn so èèyàn lè kiri tí ó bá wù yàn èèyàn lè kiri tó ju bẹ́ẹ̀ lọ èèyàn lè kiri tó yẹ pé kò tó bẹ́ẹ̀ èèyàn lè kiri sọ̀rọ̀ èèyàn lè lórí pé ṣe dandan so hadith yìí wá àbí tàbí pàṣẹwájú náà wọ́n di pé súnà ní nǹkan yẹn jẹ́ náà ọlọ́run bá wọn tó nínú. صلى الله عليه وعن جابر رضي الله عنه قال كان رسول صلى الله عليه وسلم إذا كان يوم العيد قال والصليب أخرجه البخاري حديثي أبي أخرج السؤال الإمام الإمام الإمام ابن حجر رحمه الله في وعن سمع البخاري الصحابي جابر بن عبد الله رضي الله عنه عن الصحابة wọ́n sọ nípa ìmọ̀nà méjì fún wọn bí àtàwọn bá jáde lọ sí aid lọ sí mùsọ́lá فما lọ kí sọ́ọ́ sí aid fún ọ̀nà tí anábì bá gbàdọ̀ kan máa ń dábọ̀ pé hádì anábì sọ̀rọ̀ sọ́nà nígbà anábì ti máa ṣe nìyẹn so ẹni tó ń fẹ́ lọ sí inú kọrin àdìkọ́ kọ́ gùn kan ọ̀rọ̀ pé hádì rẹ̀ kó kí n wọ́n rìn á padà kálẹ̀ yìí inṣàlá sóun ló dáa ni àbí ọ̀dà kí ni ìdájọ́ lórí ìdájọ́ ọ̀nà màdà padà wáyé inṣàlá sálà àbí ní èjì dédé náà ni pé ọba wúyàn ẹ̀rẹ́ ni ọba wúyàn ẹ̀rẹ́ èèyàn lè gun nǹkan so ètò tí wọn bá jọ ṣẹlẹ̀ tó bá ti rọrùn pé ọ̀nà pín sí méjì àti ọ̀nà tí wọn lè gbà lọ́yẹ̀ jù wọn pé bí oríṣi méjì ètò ọ̀run tí wọn gbà kan lọ tí wọn gbà kan bọ̀ darí so nínú àná mẹ́jọ Muhammad sọlọ sọ ọ náà ni pé ibi tí wọn bá gbà lọ kọ́ ni kí wọn gbà darí ẹni pé ibi tí wọn bá ti gbà lọ tí wọn bá gbà kan lọ tí wọn gbà bọ̀ mí darí nínú àná mẹ́jọ sọlọ sọlọ tọ́nà bá tọ́ àwọn ní ma sọ hikam àwọn wisdom tó wà ń bẹ níta náà bèbè ṣe bẹ ẹni tí wọn sọ pọ ń bẹ tí wọn sọ nípa pé kílà náà bèbè ṣe sọlọ sọlọ àwọn kan sọ pé náà bèbè ṣe ní pé sọlọ sọlọ kọjá pé àwọn àbí táwọn bí gbà so àwọn táwọn bí gbà kọjá sọlọ sọlọ àwọn tí wọn jẹ́rìí fún wọn tí wọn jẹ́rìí pé ah, ànábì kọjá lórí wọn lọ sí bí gbà ìdá ẹ̀kọ́ so bẹ́ẹ̀ ni ọjọ́ tọ́lá tẹ̀lé anábì ní sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ọ̀tọ̀nibí tó dàlọ́ ọ̀tọ̀nibí tó dàdarí pé àwọn abí tí ó jẹ́rìí fún ọlọ́jà kìyàmà torí pé wọ́n ti jẹ́rìí kìyàmà àwọn àlẹ́ yóò sàn tàbá ṣe lórí àwọn. yóò máa yẹ́dọ̀ tó xadìsí àkùbárò ha bí a nara bàkà awùsà lẹ́hà. so àkùlọ̀ ṣe ونكتب ما قدموا ونكتب ما قدموا وآثارهم كل شيء في àṣẹ̀yìnà fi ìmáàmù yìí ń ṣàtúnyà sí ẹni tí ọ̀nàkùtù máa kàdàmú àṣàrà wọn kàdàmú àṣàrà wọn àṣàrà wọn fi alàlárì àwọn orí pàtó ń kálukú ní orílẹ̀ orí padàdà ọ̀dẹ̀nà náà kọ kalẹ̀ orí pàtó ọ̀dà ọ̀dẹ̀nà náà kọ kalẹ̀ náà kọ ṣọ́ àndé orí pàtó ọ̀dà wọn jẹ́ ọmọ torí padàdà lẹ̀ ó sì bẹ̀rẹ̀ sùn wọn. so wọn ní ara ẹ̀ náà sọ iná ló jẹ́ pé ilẹ̀ yóò jẹ́ ẹ̀lì ìjọba kẹ́mọ́ ní kó jẹ́ pé àwọn ibi tó jẹ́ ẹ̀lì pọ̀ náà jẹ́ pé ibi tí wọ́n bá gbà lọ tí wọn bá ọ̀tọ̀ ní tí wọn bá gba kọ́yà pé ibi tí wọn bá gba lọ́kọ́lé wọn gbàgbé o bí àwọn ibi tí wọn bá gba lọ́sẹ̀ jẹ́rìí fi hàn bẹ́ẹ̀ ni tí wọn bá gbàgbé náà ṣe fi hàn àná ọ̀sẹ̀ jẹ́rìí nínú kan tí wọ́n sọ nìyẹn kejì náà ní anábì sọ̀rọ̀ sọ́nà ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ṣe pé kí wọ́n fi lè kó máa jẹ́ bínú fáwọn kèfèrí àtàwọn mùnàfẹ́kùn àwọn yahood bíkọ́ fẹ́tàn yahood tó wà lónìí dínà àtàwọn mùnàfẹ́kùn nígbà tí wọ́n bá rí pé anábì sọ̀rọ̀ wọ́n pọ̀ tìǹà tìǹà tán lọ sí yìí ọ̀nà tí wọ́n bá gbà fẹ́ fún àwọn tí wọ́n lọ sí yìí tí wọ́n bá rí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n bá tún gba ọ̀nà mìíràn àwọn ọ̀dọ́mìn ti ń bẹ àwọn kẹfẹ́ rímì ti ń bẹ lágbègbè míì àtàwọn ọ̀nà ti ń bẹ lágbègbè náà tún rí wọn kí ẹ ti fún àtọ́ nìkan wọn máa rí wọn tí wọ́n máa fún wọn lábọ̀ pé ọ̀rí ah, bá àwọn bá anábí fi jẹ́ pé wọ́n sọ pé ah, ọlọ́run ti kó ìbá ìsàm ọlọ́run ti fi ọlọ́run sùhánà tàdá òṣìlì tí ó so that ìyá ọmọ á jẹ́ ìbínú sáwọn ọ̀tá ọlọ́run bá àwọn ọmọ nínú àwọn ẹgbẹ́ ìgbà yahood tí wọ́n ṣe tọ́lọ́ nínú ẹ̀ náà nìyí pé ànábì ṣe pé kí àwọn ẹni tí wọ́n bá bùkátà sí ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ kí ànábì ṣe bí àbùkátà wọn lẹ́yìn ọlọ́run ẹni tó bùkátà sí ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ nípa pé wọ́n fẹ́ béèrè question wọ́n fẹ́ béèrè ní ti ìrẹ́ nẹ́ẹ̀sì wọ́n fẹ́ bẹ́ẹ̀ kọ́ kàn ọ̀nà táwọn bá gbà wá àwọn táwọn kan ṣàǹfààní ní wàtàdà nígbà wọn sọ sọ̀rọ̀ sódà kí ló ń kọ ní jápá àwọn nìkan ni wọ́n ṣàǹfààní táwọn bí wàá tún gba ọ̀nà kejì ẹni pé táwọn bá lọ lẹ́gbẹ́ ọ̀nà kejì báwọn àwọn tó wà lọ́nà àkọ́kọ́ yẹn táwọn bí gbà yẹn bá ń ṣe láǹfààní yẹn bẹ́ẹ̀ ni àwọn tó bá wọlé lọ́nà kejì náà ṣe kí ni àwọn náà ṣe láǹfààní yẹn inú àǹfààní yẹn náà ni pé ẹni tó wà bùkátà sí sàrà ànábì sàrà sọlọ́lọ́ sọlọ́ ànábì sàrà sọlọ́ ẹni tó wà bùkátà kánádì ṣe èyíkéyìí ìrànlọ́wọ́ nípa ànábì sọlọ́ wọ́n máa jẹ́ pàrọ̀ àti ọ̀nà tí anábì bá gbà wá nìkan ni wọ́n láǹfààní jù wọn náà tẹ́ anábì fi wọ́n máa ń gba ọ̀nà míì darí mi wọ́n pe àwọn tó wà lọ́nà míì náà fi ṣèkìnnì wọ́n fi lè ní láǹfààní sí àwọn tó náà nìyẹn. àǹfààní sọ pé títí anábì fi ṣe bẹ́ẹ̀ sọ́lọ́ lọ sọ́lọ́ so that ọ̀gbìn tó bá bùkátà pé kí fún sàrà ọ̀nà tánábì bá gbà wá wọn ọ̀nà ànábi bá wọn nàǹkan bá láwọn wọn tán so that ẹnna hekima tí wọn lè gbàgbé kejì ni pé kò ní bá mu kí àwọn ọlọmọ tí wọn dọjọ dé ànábi sọlọ sọ ànábi ọ̀nà kejì ẹnna nàǹkan bá wọn tí wọn mọ̀lẹ́ ká ànábi fún wọn kà sí sì ní àtọ́wà láwọn wọn tán so yóò ní ànábi la kékeré nìkan á béèrè kí wọn má lè táwọn fún lẹ́yìn ìgbà tí wọn ti ní àti wọn lọ́wọ́ tán fún àwọn ìtàn so that àwọn kan sọ pé náà hikamu náà ni pé náà hikamu yẹn níta níbi mi gba ọ̀nà kan wá sí èyí tí wọ́n fi ń gba ọ̀nà ní ìdarí pé anabi sallallahu alaihi wasallam unlike lọ́mídà unlike pib pib so wọ́n sì máa ń lo dáadáa wọ́n sì wá ní hadith náà bẹ́ẹ̀ wọ́n dàkẹ́ sí anabi nìkan sallallahu alaihi wasallam ọdún àwọn anabi ọlọ́wọ́ bá nínú kan bẹ́ẹ̀ ni tẹ́ pé wọ́n náà ní sinadà so wọ́n mi anabi tẹ wọn sábà kọjá ọjà tí ọba ọ̀nà tí wọn bá kọjá ọjà ni ó dọ ọrùn àyẹ̀láfín dara anabi sọlọ sọlọ pé àwọn sọ pé anabi ń bọ sọlọ sọlọ sọlọ wọn dọ ọrùn náà fìlà dara anabi sọlọ sọlọ àwọn tó àtẹkọ yẹ fáwọn nìkan wọn jẹ lọ́wọ́ àǹfààní báyìí sọ tí wọn fi ń dọ ọ̀nà kejì so bẹ́ẹ̀ ni wọn sọ náà pé ọjà náà tánà bí bá dà anabi táwọn tánà dọ ànàkọ́pátánà bí ń gbà yẹn àwọn tí bí yóò fi lè ní tabaru pẹ̀lú anabi so yóò fi lè nínú àǹfààní àlùbáríkà tó náà ṣe fún anabi muhammad sallallahu alaihi wasallam wọ́n máa jẹ́ pé ọ̀nà ẹ̀ nìkan àtàwọn tó wà lọ́nà ẹ̀ nìkan bẹ́ẹ̀ ni ọ̀nà tí anabi fi ń gba ọ̀nà mìíràn kí àwọn tó wà lọ́nà mìíràn àti ọ̀nà mìíràn kò fi jẹ́ pé ó jẹ́ nínú àlùbáríkà tó náà ṣe fún anabi muhammad sallallahu alaihi wasallam. so àwọn kan tí wọ́n sọ ń pọ́ náà kéèyàn ò ṣe kí wọn má fojú sí rẹ pé òṣèlú súnà ni nígbà tó ti mọ̀ pé súnà ni mo súnà dọ̀rọ̀ fojú sí rẹ kan ẹ̀sìn ní tí ọba tó ràn án lọ́rùn láti ṣe kí wọn má bẹ́ẹ̀ lọ́n kọ́dà fojú ọ̀rọ̀ ràn lọ́rùn kọ́dà bí o ṣe ọ̀ràn yẹn torí pé orí yẹn bá ṣe èyàn ò fi ní ládàá ni èyàn ò fi ní ládàá ni wọn kálukú wọn máa gbìyànjú ọ̀sẹ̀ máa kọ́ sí àwọn ẹni tí wọn bá rí tó jẹyàn láńlá àbọ̀ jẹyàn pàtàkì lọ́dọ̀ ara yẹn lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀sẹ̀ ṣẹlẹ̀ ń gbé nǹkan tí bá báwo wá ni ẹni tí ń kọ́ sànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ń kọ́ sànẹ́bì ni wọ́n máa ní yíjù jẹ́ ẹni tí kò kọ́ sànẹ́bì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ tí bá ń sin tánàbì ṣe tí ń san tánàbì ṣe so iye tí ó ní wàlúwàhì yóò di ẹ̀fẹ́ ẹ̀fẹ́ kòkòtì náà kọ́dà bá rẹ̀ lómi bá rí ayé jùlọ bí wọ́n bá rí ọlá jùlọ so àlẹ́ ìsàtú àkàkẹ́yà ọ̀nà ètí ń jẹ́ pàtàkì yìí ọ̀nà ní ìyá ọlọ́run àbá subhanahu wa ta'ala ẹni tánà bá ti kó yìí bá kọ́nà kó ṣe ìfún aláyàtọ̀ kìlámà táwa tó bá yẹn wa gbogbo mùsùlùmí walillahi al-izzatu wa rasulihi wa lil mu'minina walakinna al-munafiqina la ya'lamun inú sọ́ọ̀tù munafiqun bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ayabtaguna indahum al-izza fa inna al-izzata lillahi jami'a gbàtà náà sọ pé gbogbo tí ń jẹ ìyà ọlọ́run wa ni òun máa bọ́ọ̀n ṣe ní òun ní iyì òun lòun ní iyì òun sì máa òun fún anabi sọlọ sọlọ bẹ́ẹ̀ ni àti wọn bẹ́ẹ̀ mọ̀ mí ní kí lóun jẹ́ mọ̀ mí ní torí pa ń tẹ́lẹ̀ anabi yẹn ní sọlọ sọlọ so that bàbá ṣe wá tẹ́lẹ̀ anabi tó ń dọ̀n pé bẹ́ẹ̀ bá gbọ́n ká pàṣẹ tẹ́lẹ̀ anabi tó sọlọ sọlọ ló ṣe ní iyì sí i kọ́lá bí òun lówó yọ lọ́la lọ sí i so that kí ó ti tó gbọ́n kátà ń wọ àwọn ayébáyé ìfẹ́sùkọ́ ni ká máa orí pé tó ń pàwọ́ ta kéwú ká máa fojú yẹpẹrẹ súnmọ́ kéde pé wọn ní pé ìfọjú yẹ pẹlẹ pé àgbẹ̀pẹ̀ súnà jẹ́ súnà kọ́ ẹni tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ nǹkan ní ti ń wà ọ̀rẹ́ wọn kọ́ ṣọ́ ẹ̀ ṣùgbọ́n súnà ní súnà ní ọ̀dúnládá ṣùgbọ́n tí àwọn bá fi dẹ́kun sí yẹn kan ẹni tí a bá kọ́ ní tàn kọ́ kéde kó ẹ̀kọ́ yẹ kó jẹ́ ní tí wọ́n máa lé wa ṣá fún àti ṣe súnà lẹ́nu ọmọ sọ̀rọ̀sọ̀rọ̀ ní tí a bá ti lè ṣe abẹ́lẹ́ ọkọ̀ jẹ́ká lè máa ṣe ní tí a bá ti tó jẹ́ mọ́tò wọn ń káyàn láyà tó máa jẹ́ àtúntò ẹni pé ká má lẹ́yìn tí ò kéwú tẹ́kọ̀ àwọn sọ́mu tó ń ṣe tẹ́kọ̀ ìwà ṣe ẹ̀yọ́kọ̀ máa léèyàn láre tí ìbá jẹ́ pé nǹkan ló bá fa lóko sọ̀rọ̀ tí àwọn nǹkan yẹn ká ń ká gbìyànjú pé kí ó tàn kéyì ẹ̀kọ́ tàn kọ́ yìí kádùmọ̀lẹ́kùn dọ̀rọ̀ náà báyìí kádùmọ̀lẹ́kùn tẹ̀lé tàmẹ́dùn mọ́sálọ́lọ́sọ ní kọ́kọ́ bí kọ́dọ̀ bíbí ìtẹ̀lẹ́tọ́ láwọn àbàyàn bá ti tó náà ni ó ti ní ìyì ni ó ti ní ìwì láyà lọ́dọ̀ náà àbàṣe kì í sàfẹ́nu jẹ́ kì í sàfẹ́nu wí kì í sàfẹ́nu jẹ́ kì í sàfẹ́nu wí kọ́nà kọ́ṣọ́ àná kó sọ̀rọ̀ gbà kó jẹ́ pé màá wá kọ́nà kọ́ṣẹ́ ní màá tó ṣàǹfààní yóò máa wá lọ láti ṣètò ọlọ́run àbàtà ní ọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ láti so that tí a bá ti rọrùn pé tí wọn ò ṣe bẹ́ẹ̀ tí wọn ò ṣe tí ọba rọrùn ọ̀tọ̀ lè sàhábí sọlẹ̀ yìí wọ́n fi àjẹsí jẹ́ fún wa láti lè lò náà lọ́jọ́ ọlọ́run àwọn àwọn sẹ́dí sàhábà náà wà jùmọ̀ yẹn. إذا كان يوم العيد إذا كان يوم العيد كان لي ساما هذا هو النحو مسلمين كوزيني بخبر مسلمين بكاية كما مسلمين بخبر هناك كان توجه تامة يعني تكتفي برفع الفاعل تكتفي برفع الفاعل خبر كونني خبر الصف آه وذو ما يكتفي إنه ألفية من ملك رحمه الله وذو تمام ما برفع يكتفي سو كان تاما يعني تكتفي برفع الفاعل كان به يعني إذا حدث يوم العيد إذا وقع يوم العيد إذا حصل يوم العيد إذا وجد يوم يوم العيد نعم ونعم طبعا حديث إذا أتاكم من ترضون دينه وخلقه فزوجوه وإلا تكن فتنة وفساد عريض برواية وفساد كبير إلا تكن فتنة في الأرض وفساد عليم بديان فساد كبير تكن عندها ما تقع تقع أبي تحصل أبي تحدث أبي توجد صدر مدينة أي إذا وجد يوم العيد أبي كان آه، حدث يوم العيد أبي وقع يوم العيد يوم العيد أبي حصل يوم العيد كان تاما تكتفي بهذا الفاعل إذا كان يوم العيد خالف الطريق كان تبدأ وعقد الدلوع ẹ̀rọ sọ̀rọ̀ ọlọ́run bá lọ sí ẹni ẹni. وعن جابر بن رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم العيد قال كالصليب. هذا دون بحديثه ان شاء الله تعالى. ẹlọgọrọ ama bi láti bẹ̀rẹ̀ nṣà láti ń di ìdánilẹ́kọ̀ọ́ tó ń bọ̀ wá ọdún kọjá ìdáná kọjá rẹ̀ rà kó lè fún aláàfin àkọsí aláàbà kó ṣẹ̀ṣọ́ àti ìdánmọ̀sí bí kálá àwọn alámọ̀lẹ́wọ̀n máa dá sí i. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك طالب العلم قم لا تنم فإن الزمان يا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقف عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مذم وصاحب نبيلا ولا